jọ ṣé ìlànà gan táwa lè pè ní ẹ̀sìn gan báyìí ṣé ìlànà ifá ni nítorí àwọn ìjọsìn tẹ̀ ń sọ ilé ìjọsìn kìrìsìtẹ́nì lẹ́ máa ń larí pé máa ń lọ dáadáa báyìí ìbáwo lẹ́yìn ṣe ń ṣe ẹ̀sìn ifá láyè tí yín bàbá. ẹ̀sìn ifá sórí nǹkan tá ń pè ní ẹ̀sìn èmi believe pé tí n bá lọ church kìí ṣe tó kìí ṣe ọlọ́run ni mo lọ church fún o nítorí ọlọ́run ò bímọ pé mo bá pọn ọmọ ẹ̀ aṣọ rẹ̀ ìdọ̀tí tí mo bá fọ̀ kí ni mo fi ń sin ọlọ́run bẹ́ẹ̀ náà sì rèé ẹ̀yìn olódùmarè bí mo bá dífá fáwọn èèyàn tí wọ́n bá sọ tó rú wọn lójú tífá bá ní ẹsẹ̀ báyìí ni kí n fi tọ̀ n bá fi tọ̀ tí mo gba ẹran nídìí ẹran yẹn a fi ṣe prayer fẹ́ ni tó wà ní problem ni ẹni tó wà ní problem yẹn a kọ́nẹ̀ kí kí kan tú sílẹ̀ tán bá ti tú lẹ̀ ẹran tí a lò ẹ̀jẹ̀ ẹ̀ la nídìí sẹ́ran yẹn ká sọ́nù ni ẹ̀yin ọmọ ẹ dáná kẹsàn ẹran yìí kẹ wí ó ti dọ̀bẹ̀ ń tiẹ̀ sáyẹ́ ìlú bọ́ wà lé wà lé ẹ̀ẹ́rọ kàkájẹ́ kò sí tí ẹnìkan fi ń sin ọlọ́run ẹni tí ó ń sin ọlọ́run ó bá ṣe mùsùlùmí ó bá ṣe kìrìsẹ́nì ó bá ṣonífá èyí tó lè ṣe tí ó fi máa jẹ́ olùjọ́sìn níwájú ọlọ́run ni pé kó ṣe ìfẹ́ ọlọ́run ó wà nínú àdúrà olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run kábọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe láyé ṣó tún ní ká ṣẹ̀ṣẹ̀ ìfẹ́ olómi ìfẹ́ tirẹ̀ ni ká ṣe láyé bí wọ́n ṣe ń ṣe ní ọ̀run ẹni bá dẹ̀ máa ṣe ìfẹ́ ọlọ́run kí ni wọ́n fi ń ṣèfẹ́ ọlọ́run nígbà tí wọ́n béèrè pé ẹ̀ dán béèrè lọ́wọ́ Jésù rábì pé kí ni a lè ṣe tí a fi lè wọ ìjọba ọlọ́run ah ó ní fẹ́ olúwa ọlọ́run rẹ èyí tí ó dàbí rẹ̀ fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ tó bá ti ní ìfẹ́ God is love love ìfẹ́ la need ká fẹ́ ọlọ́run ká fẹ́ ọmọnìkejì wa ìbá sọkùnrin ìbá sọbìnrin. bẹ́jẹ̀ lè bá wa sọ bí fáànà ṣe sọ àwọn ọ̀tá ìsọ yìí nínú Ifá wa sà bá a ṣe ṣàlàyé ẹ̀ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ẹ jọ tẹ́ bá lè bá wa ṣàlàyé ẹ̀ ní ti ifá. ifá mo sọ lẹ́ẹ̀kan mo ní ifá sọ pé kán má ṣe kà láyé torí àtisùn wa ṣe mọ̀ pé tí ó ṣèkà ó ti ní ìfẹ́ nìyẹn ẹni tó bá ń ṣèkà kò nífẹ̀ẹ́ ọmọnìkejì ṣùgbọ́n ẹni tó bá ń ṣe rere ó ti ní ìfẹ́ ifá ní ìkìlọ̀ ní ó du ìkìlọ̀ ẹ̀wà ẹ má ṣe kà láyé o torí àárọ̀ ẹ má ṣe kà láyé torí àtisùn wa bàbá dé ibodè àóròjọ ibodè that means ẹni ẹ ò tí ì ní dọ́run tán ti máa tó ti máa bẹ̀rẹ̀ sí kà tí wọ́n bá dẹ̀ ti rí pé kò pass wọ́n á júwe ọ̀nà ibi tó máa yà sí. ẹ jọ̀ọ́ ní orí ètò wa get better life tv ni à ń porí ìkànnì wa ìkan tá a dẹ̀yàn láàyò ni wípé à ń polongo pé káwọn èèyàn wa àwọn ọmọ yín káàkiri àgbáláyé àti nílẹ̀ ẹ̀ káàárọ̀ òjíire pé kán padà sí ilé kán padà sí ìṣẹ̀ǹbáyé. káàárọ̀ òjíire bí. káàárọ̀ òjíire bí bàbá. tọ́ba ní káàárọ̀ òjíire èpè ni. èpè ni. káàárọ̀ òjíire bí. it's a question. it's a question yes sir ilẹ̀ káàárọ̀ ẹ̀ jíire bí o ẹ̀ jíire bí o ṣe jíire o but hmm. ibi tí èdè bàjẹ́ dé lénìí lábẹ́ àṣà ṣe mọ̀ pé èdè gan ni pílà ẹ òpó tó di àṣà mú tá a bá ti ní tiwa làṣà hmm. tiwa nìṣe ìṣẹ̀ṣe làgbà tiwa làṣà tiwa níṣe ìṣẹ̀ṣe ní àgbà ìṣẹ̀ṣe tá a kàn tá a kàn ń dìbẹ́tì lé lórí lẹ́ẹ̀kan. gbàgà ká tó bẹ̀rẹ̀. Hmm. ṣe rí eh, ìbéèrè yín nísìnyí ni pé bó ni mo ṣe àwọn tó bá ń wò mí tí mo ń sọ̀rọ̀ nípa ká lọ sí church tàbí ká lọ mọ́sálásí èmi èmi lèmi ní ọkàn tèmi gbogbo wa ò lè rí bákan náà nítorí pé èmi mo súnmọ́ church mo kẹ́kọ̀ọ́ ní church mo kẹ́kọ̀ọ́ ifá mo tún súnmọ́ àwọn muslim láti sample èwo ni ó tọ́ nígbà táwa wà lọ́dọ̀ àwọn wa tẹ́ ń kọ́ wa ní alif atasa wo ankarimu wo tó lọ́mọ lókè níjẹ́wà gbódàmúre ajẹ́wálí ẹ̀gbà náà fi ń kọ́ wa náà ní lálùpọ̀n lẹ́gbẹ̀ẹ́ mu nìbàdàn mo wà lọ́dọ̀ hmm, mo mo sẹ́bì ni bàbá mi ní kí ló ṣubú tẹ̀hún ọmọ tó ń bí sórí ìtẹ́fà òun gbọ́ pé tí ó ti lọ́n kéwú ẹ́ náà wàá mú kúrò bẹ́ẹ̀ ìgbà yẹn mo mọ̀ wípé Islam ó dáa Islam dáa gbà kọ́kọ́ ṣe eléwé ìdèrè tá a ṣe tán abọ́ sórí aliamudu. Hmm? títí títí alamudu eh, birabi kulawusu eh, birabi nansi kulawusu birabi falaki ọ̀tọ̀ nìyẹn eh, kulufu aláwù hmm. ìsájà hmm. <laughs> iná àta iná afimọ́ ń gbàdúrà hmm. abánilọ́lá iná àta iná bisimilahi rahman rahim iná àta iná kálíkà sára fasalili rabikawa ni ari inasani akawalabu taaru àmín abágbàdúrà a máa ń fi òtẹ́lẹ̀ bí iná àtàyè náà dàbí stamp so èmi mo ń lọ sí church mo dẹ̀ ń bá mùsùlùmí ṣe béèyàn ń sun church tí ò bá ní ìwà kò lè rọrùn wọ̀ béèyàn ń sun mọ́sálásí kó máa kó mọ kó mọ pa wákàtí kan jẹ nínú márààrún tí ò bá ní ìwà kò lè rọrùn ọ kó o sì jẹ́ babaláwo tó gbọ́fá yánranyánra lótùfẹ́ tó o bá ti ní ìwà kò lè rọrùn ọ ìwà lẹ̀sìn ẹ ìwà lẹwà ìwà ni ẹ̀ṣọ́. E ìwà lọ́ba àwúre ìwà ní bánidé sàárè ìbọ́lọ́jọ́ bá dé.